àti báyẹn ọ̀dọ̀ màwọn madam ló wà mo lè fi pé kò pọ́pà ọmọ yẹn wá sick mo wá fi ní pé kí wọ́n bá wọn pé kọ́ jọ kó wọn sọ fún àwọn ọmọkùnrin àbọ̀ ní ẹjọ́ bá mi fẹnu sọ̀rọ̀ yìí. ibi jẹ́ station hmm. àbò police station àbò jẹ́ mọ́ṣúárì ọ̀dọ̀ àwọn madam ló máa ń wà ibi ló máa ń wà ṣé ìwọ kì í tọ́jú ìyàwó ẹ̀ ah, mo tọ́jú ẹ sá ẹ ṣé wò ni i'm a salary earner mo dey make sure pé salary mi ti bá ti gba eighty percent ilé ní lọ. in fact the remaining twenty percent mo mú un dání for emergency or whatsoever. ò ń tọ́jú ẹ̀ dáadáa. hundred percent. then what is your problem? kí ládé tó ń dààmú káàkiri. ò ń waste ayé ẹ̀ rí. ó waste nǹkan kan ṣùgbọ́n uh-huh. ohun tí ọlọ́run fún ẹ tó jẹ́ ẹwà àti gbogbo orí kò waste ẹ gbogbo tó sọ látàárọ̀ ni mo gbọ́ orí ẹ̀ ò pé màá ní. ó gọ̀ọ́ ìyàwó kan obìnrin kan máa tírìtì ẹ báyìí òun gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n orí burúkú káàkiri bọ́bọ̀ tó bá dí ọ̀dọ̀ tiẹ̀ tó bá pe àwọn ọmọ jáde fún àbí kò ní sùúrù káwọn ọmọ kiri dé láti ibi tí wọ́n lọ wàá rí tán máa lé wọn lẹ̀ gbogbo àwọn ọmọ tó kó sọ́dọ̀ bí tó bá rí wọn tó bá rọ́yìn tó bá rí àyà wàá fọ́ tó bá rí bèbè dí àwọn ọmọ ẹ tó bá rí bèbè dí wọn báyìí wàá ya mi fẹ́ mọ bí ìyàwó ẹ ṣe fáìn tó mi mọ ìyàwó ẹ mi dẹ̀ fẹ́ mọ̀ tó bá jẹ́ lẹ̀pa ló fẹ́ wà níbi tó bá jẹ́ rọ̀bọ̀ ló fẹ́ wà níbi tó bá jẹ́ kúrú ṣáńdí ló fẹ́ wà níbi tó bá kó wọn dé tán ìwọ nàka sí kan tó bá ti gbé háyà háyà háyà tó bá ti gbé báyìí màá tún bá ẹ bá sọ̀rọ̀ ìyẹn lèmi lè ṣe o ìpè owó tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ kan reduce ẹ̀. léyàwó ẹ lọkọ mọ́mọ́ mi ìyàwó tó ń tọ́jú tí ò wá òkè. ẹ̀yin lọkọ tí wọn. òun ló láìkì. ó àkóyé mímọ́ ni. orí ẹ̀ burú tẹ̀ ń àná òun láti máa kó àwọn ìyàwó níyàwó sílẹ̀. mo ti rí problem mr man oh, oh, peter oh. no no no let me handle this let me handle this. Ẹ ká sọ Ta ni àwọn àti tó wọlé lọ? Àti ìwọ ṣé rẹ̀ yẹn. ìjẹ̀bú ṣe kẹ́kọ̀ọ́ gbọ́ kàrọ́tì rẹ̀ wọ́n mi jàre. bùkì mi ẹ yọ yọ bùkì náà ni. ẹ làwọn mo ni mọ́mí ẹ̀ jọ torí ọlọ́run ṣáwọn ìyàwó Dangote àbọ̀ jàdúgbẹ́ yìí buhari ìwọ kò lẹ́kọ̀ọ́ ò lẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ tó tó kò kalẹ̀ bí omi ọba kò kò lẹ́kọ̀ọ́. ọlọ́pàá fa ọlọ́pàá ẹni ṣó irú tó ní ìbí iná pa mí o iná rèé. dùn jù lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀. ṣé lóòótọ́. Mhm. ẹ̀yin mo rí ọmọkùnrin kan ní òde àyè tómi lè wọ́ kiri tó ní òun fẹ́ fẹ́ ìwọ <laughs> àmọ́ ìwọ kò gbà èmi kọ́kọ́ wò pé ìwọ máa gbà báyìí èmi máa gbé ẹ e sọ́dọ̀ <laughs> àmọ́ ìwọ kò gbà ó múnú èmi dùn. ṣé bẹ́mi ṣáà ti sọ fún ẹ tẹ́lẹ̀ wípé ó sí ọkọ̀ kan tó lè kọ́nu sí mi tẹ́lẹ̀ lè dá Hmm. nítorí pé ìfẹ́ tí mo ní sí ẹ kò ṣe ìfẹ́ kékeré èmi àti rẹ gan ni aṣèwúrẹ́ fẹ́. a máa lòrà wa gbogbogbò. a máa lòrà wa gbogbogbò. nígbà tí ajá tó bá fẹ́ gbọ́mọ òun ni o ní. kó sì nǹkankan tó lè yẹ fún ẹ. a máa lòrà gbogbogbò. a máa lòrà gbogbogbò. sọ wá rí wèrè tí ó tẹ̀lé ìwọ tó ní òun fẹ́ fẹ́ ìwọ èmi máa pàṣẹ fún ẹlẹ́sẹ̀ méjì lóde ayé kó máa gbá wèrè kó máa kú dànù. má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ kò tí ì máa jẹ́ ẹ̀. àpòpá má ṣe bẹ́ẹ̀. àyà tèmi. ọkọ tèmi. èmi náà nífẹ̀ẹ́ rẹ o. a máa a máa gbádùn wọn máa wọn máa gbaṣọ ní ìdí rẹ báyìí wọn máa wọ ìbò fún mi báyìí. o ti ti bẹ̀rẹ̀. o ti ti bẹ̀rẹ̀. mímí sílẹ̀ kó sí yẹn mi. mo máa fọkàn sílẹ̀. mímí sílẹ̀ mímí sílẹ̀ mímí sílẹ̀ kó sí yẹn mi lẹ́nu. mímí sílẹ̀ kó sí wẹ́ẹ̀ mi lọ́rọ̀ púpọ̀ tí mo fẹ́ bá yín sọ èmi ìyá yín tẹ rí gbajúmọ̀ kan bẹ́lẹ̀ ni mi ẹ̀jẹ̀ ń rí mi pé gbogbo sátidé mi kì í ṣòfò látijọ́ tọ́ọ̀sì títí wọ sunday kì í ṣòfò kìkì pátí ni mo fi ń wọ abẹ́ rí mi lé. ẹ wà létí. lọ́rọ̀ tí fẹ́ bá yín sọ mo wà nù lẹ́ngbà tán gbé títí lọ gbé aṣọ tí fẹ́ fi lọ sí wedding ọmọ mrs williams last born ẹ̀yìn ṣé wedding náà fẹ́ ṣe ni. òkú ni ṣe borí pé obituari ló wà lára páálí báàgì tán gbé wá obituari ni lóṣì anyway mo wá dá jókòó nígbà mo size aṣọ yẹn tán tí mo ka mo wá dá jókòó mo bẹ̀rẹ̀ sí ní ronú mo ń ronú wípé mo ń bá àwọn èèyàn ṣàjọyọ̀ ẹ̀yin náà mọ̀ mi ì mọ̀ látijọ́ Thursday títí wọ Sunday kan tẹ máa rí mi nínú ilé yìí mi ń dúró nínú ilé torí bẹ́ẹ̀ ṣe rí mi aláfẹ́ ayé ni mí mo dẹ̀ ń lọ patí dáadáa mò ń bá àyàn ṣe mò ń raṣọ àìmọye owó mo ró ní two forty mo ró ní one fifty tí mò ń bá wọn lọ patí mo wá jókòó inú mi bàjẹ́ lọ́kàn ara mi pé mo láwọn ọmọ obìnrin géńdé àwọn ọmọ tó wọ ojú mo ní wọn nu ilé mi ṣùgbọ́n wọn bá mi yọ̀ nù ilé ìrì kan ti ẹ̀nà wá ṣe introduction lásán ṣé máa dúpẹ́ wọn bá mi má ṣe èrò àpọ̀ màá rà pẹ̀rẹ̀ òde tí mò ń lọ kò sí òun mo ṣe bọ́ta wá bá yín pé gbogbo yín pátápátá kẹ bára yín rorí ó fún yín lọ́sẹ̀ mẹ́ta àbọ̀ oníkálukú gbọ́dọ̀ mọ kọ́ wá bíbá ìfún mi bẹ́ẹ̀ ni kàn wá tọrọ yín kàn wá kó yín lọ kàn kó wèrè kúrò nú ayé mi ẹ lọ́ọ́ máa da gboru nú ilé tí wọn náà ṣé kò jẹ́ kó rí bẹ́ẹ̀ fẹ́mi náà ni àmọ́ mo ti ẹ̀ ń sọ̀rọ̀ lọ ẹ wá ẹ̀gbọ́n yín tiẹ̀ adúpẹ́ fọlọ́hún òun ti lọ́kọ kí ni ìwọ ń fa yí ara ẹ̀rù wọn tó papọ̀ síwájú wọn ò yọ owó ẹ̀ wọn ò pè é wọn ò béèrè ò dẹ̀ ń dà mí láàmú mọ́nú ilé. wọ́n mi fọ́ sọ̀rọ̀ ẹ̀ sọ pé wọn ò béèrè èṣù ọ̀lẹ́. tó bá béèrè kí ló tó ti mú wọn wá bí àbáwọn sòpá ló ń rí ni. ta ló lọ́kọ. ó ti lọ́kọ tiẹ̀. àǹtí mi ẹgbẹ́ ẹ lọ́kọ. ṣe ọpọlọ ẹ fọ́ nígbà tó ń sọ àbí tí ẹ di. etí ó dùn mí mo mọ nǹkan tí mò ń sọ inú ò lè sọ pé lọ́kọ náà ṣe lọ́kọ ni. Ah, ṣọ́kọ ni mo wá nẹ́ni. ọkọ yín dà. Ah, ó wà lórí mi màámi ṣe ń gbọ́ ọkọ wọn wà lórí omi fún bíi ọdún mẹ́rin ọkọ wà lórí omi ẹ̀dẹ̀ ló ń jẹ believing. kò lọ́kọ ló lọ́kọ wọn wà lórí omi. ẹ nà ọjọ́ ṣé àwọn ará orí omi ṣọ́ máa ń dédé wálé ni nígbà tí ò ṣe pé bíbá ìsí island ní tẹ́lẹ̀ táwa sọ pé òkè a máa yọjú déédéé àwọn tó bá ti ń ṣiṣẹ́ lórí omi báyẹn wọn kì í lè wálé àfẹ kọ̀ọ̀kan bóyá bí ẹ̀kan láàrin oṣù méje sí oṣù mẹ́jọ náà máa ń ráyè wálẹ̀ ìgbà yẹn ni a dẹ̀ máa ráyè sọ̀rọ̀ ṣe gbogbo láàrin oṣù mẹ́jọ lọkọ tí yín wálé. sórí gbà míì wà ọ̀rọ̀ wèrè ló máa ń sọ ṣùgbọ́n eléyìí ọ̀rọ̀ ọlọ́gbọ́n ló sọ wá ń bí lóòótọ́ ni màdámù ọkọ wèrè tó lóòfẹ́ ó dọdún kẹrin lọ lóòótọ́ ìyá ẹ̀ ń kọ́. àwọn náà wà lórí omi. màámi ṣe ń gbọ́ ìyá ọkọ wọn náà wà lórí omi ṣé wọn lọ fira wọn sọ fàfún fún Yemọja ni. ẹjọ sábẹ́ omi lọ káwọn wá wà ní. Ah. ṣebí ibi tọkọ èèyàn bá wà ní ìṣúra èèyàn máa wà. ẹ ṣé tí ìṣúra ẹ bá máa wà mẹ ṣé òun náà tún wà lọ dúró sórí omi àbákọ̀bí Yemọja ló fẹ́ ni. Hmm. ibi tí ọmọ ẹ wà náà ni ìyá wà so wọn dẹ decide láti jọ wà ń bẹ papọ̀ jọ ṣé kí wọ́n á lọ yà wọ́n. ẹ lọkọjọ. Hmm. ṣé ò ṣe eré ṣá ah, ah. èwo ni ẹ lọkọjọ òun síwìn. ẹ lọkọjọ. ẹ lọkọ pòròpórì ẹ ti dàrú ṣá. ṣé ìyá náà tún ti join ìyẹ́ oníṣẹ́ kò lábọ̀ sórí omi nìyẹ́ náà ló ń bá gbé. wọ́n ṣàjọ wà bẹ́ẹ̀ náà lè ṣe èmi ni mo wá fẹ́. mo sọ bẹ́ẹ̀ náà mo sọ ṣé wọn pé bí o ń lọ bí ọdún mẹ́ta ń sìn. ọdún mẹ́rin ni wọn. ẹ ẹ o tiẹ̀ ń lọ bí ọdún mẹ́ta tí mo ti bá wèrè sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó bá bá mi sọ̀rọ̀ lénìí òun yìí kọ́ ni màá tún gbọ́ tó bá di nẹ́ẹ̀sì à mo mi ṣe ń jẹ bìlífì ni àti mi rẹ́ǹtì èèyàn bá yín sọ̀rọ̀ níwọ̀n lọ́kọ̀. ṣe lè yóò ya wèrè ṣáà mo rò pé nǹkan ń ṣe ẹṣẹ ajó yọnu ni. àmọ́ bóyá ń lọ lórí street àjọ mọ̀ ni. gbẹ́nu sọ̀jà rẹ orí street òṣìwò ni wà á ti ta níjọ wa. mo rẹ́ǹtì èèyàn bíi ti báwo ṣé ẹ̀yin ò mọ̀ pé àwọn èèyàn tó bá wà lórí omi wéèfù omi kò kò ó máa jẹ́ kí nẹ́tíwọ̀kì tó bá ń báyàn sọ̀rọ̀ ó máa jẹ́ kó gbóró òun oríṣiríṣi wá. frequency orí omi ló ń change tóun ọkàn yín. ẹ nà ó. èmi yẹn wájọ tún balamba ẹ ó dáa ọmọ tó ṣẹlẹ̀ èmi ò bólódò ṣe lọ mú èèyàn gidi tó máa rìn lórí ilẹ̀ ẹlẹ́wà kó àtọ̀rọ̀ ẹ̀. àbáyé ìwé mi ti lọ́kàn tèmi náà olúwa ṣeun. bẹ́ẹ̀ ni mà dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀. ó ṣe kí yẹn. mo lọ́kọ. o lọ́kọ. Mm. ìwọ ìwọ yìí o lọ́kọ pẹ̀lú gbogbo jọ̀bọ̀jọ̀bọ̀ ayé yìí. you understand. gbogbo pọ̀ṣọpọ̀ṣọ ayé yìí. ẹ ṣe láìkì ẹ. ní kí ni nǹkan náà ní gbogbo ẹ ṣe domdomi ṣé o fẹ́ gbọ́ mm. tó bá lọ́kọ kí n kú bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. àǹtí mi ikú dẹ̀ ló máa pa yín fún kọ̀tẹ́ sọ. ikú ló máa pàjá ẹ ikú ló máa pàjá ẹ ikú máa pàjá ẹ ikú máa pàjá ti yín náà. Ah, ṣé o kílẹ̀ aa. Ah, ah. ẹ fẹ́ ṣí eré ni ìyá àwọn ta ni kí kú pa ikú apàjá bàbá yín á tún pa great grandmother yín lọ́dọ̀ bàbá yín lórí apàjáwó bàbá yín tó fẹ́ èmi lórí. mo mọ èyí kọ́lá tẹ̀ ń ṣà láti sọ pé. èmi kọ́lá tẹ̀ àgbọ̀lọ́sì ni ìyáwó ló bí yín. àmọ́ oh, kó máa ta bàyẹn ni bó fara burúkú balẹ̀ sórí bó ṣe wà yìí ò lè lọ́kọ láàrin èmi àti ẹ̀ ó mọ̀ yìí pé ò lè ní ọkọ mm-hmm. ṣó wá fẹ́ gbọ́ èmi máa tún ra ẹ̀wà àti nǹkan èlò tẹ́ máa fi dín àkàrà sílẹ̀ di ọjọ́ tó bá máa lọ́kọ sẹ́ kí n kú. great ẹrù mi pinni kò sí problem. Ah, níyẹn wọ. bó ṣe mọ̀ pé the same thing làwa méjèèjì. o ò sunwọ̀n o ò ṣe é rí o ò ní kú ṣe ọ̀rọ̀ ẹnu ò dáa ọ̀rọ̀ ẹnu ẹ tún rùn. Ah. ẹ̀yin náà mo fi gbogbo ìjọ náà. ọdún ta ló fi gbogbo kí ni jọ. ṣe ṣe bẹ́ẹ̀ yín ẹ̀yin ẹ̀yin gbọ́múlẹ̀ lèmi la fi gbogbo ìjọ náà. àjọ torí ọlọ ọmú èmi àti ọmú dà ọmú tí ẹ dà ọmú ẹ ló dà ọmú ẹ ah, ah. ni mo fi gbogbo ìjọ. ẹ wo ló fi kí ni jọ. ọmọ òfò. èmi ti ó madam madam ẹ̀yin náà ti bàlágà kí ni ẹ̀yin náà ń dúró ṣe ẹ máa lọ ilé yín ẹ mọ́kọ wà báwo lẹ́yìn náà máa mú dádì wálé tó máa fà yín lọ. mọ́mí mọ́mí mọ́mí mọ́mí mọ́mí ẹ bẹ́ẹ̀ lọ́wọ́ pẹ̀lú. tẹ bá mọ̀ wípé everybody fẹ́ sùn nínú ilé lálẹ́ yìí tẹ̀mọ̀ wípé ẹ fẹ́ sunra ayọ̀ ẹ fẹ́ sunra àlàáfíà tẹ bá tún bí mí nínú ìbéèrè tẹ bí mí yẹn kò sí èèyàn kankan tó máa sùn nínú ilé ilé ni. Ah. olúborí ọba ọmọ. ilé ni àwọn àṣebí ọgbà kí ló máa ń ṣe gẹ́ yìí ná. ẹnu wa ló wà lọ́ọ̀fù ẹ̀dá kò lórí bọ̀ ẹ̀dá ẹ fẹnu wú géètì ni ẹ ṣó nígbà tó bá di tó bá dínú ayé yín tẹ́rẹ̀ẹ́ nìkan kan pè yín òyìn òfò tó kó sáyà gbogbo abalẹ̀ wí ni má fẹnu ẹ pamọ́ orítẹ́gbọ́n ẹ ò sọ̀rọ̀ ìwọlẹ̀ rẹ jẹ́jẹ́jẹ́jẹ́ ọ̀gbẹ́ni mo pàṣẹ fún yín ọ̀sẹ̀ kan àti ààbọ̀ ni ẹ ní pẹ̀lú mi lẹ láǹfààní ẹ̀ láti wà nínú ilé mi èmi bẹ́ẹ̀mi ṣe wà yìí èmi ti lọ ń tẹ̀mí. ibo lẹ lọ. mo ti lọ tó bá ń gbọ́ mo ti lọ. ibi la jọ wa ẹ lọ. ìwọ àti ta ni. èyí pa ipa ọrọ̀kú ṣá ẹ lọ ibi lẹ wà. ojú ẹ la ma ojú ẹ ló máa ṣe. ọ̀rọ̀ gidi tó yẹ ká àdírẹ́sì ẹ̀ jẹ́ ká àdírẹ́sì ẹ̀ mọ́mí bí wá wọ́n bí wá látẹ̀kùn ẹ̀ kíní kan ọkọ̀dà ọkọ̀dà ṣá àwọn dàgbà jù ni lóyún táwọn náà mọ̀kọ wálé ṣèbí nílé ìlú gbogbo wa jọ wà àfi patí patí patí òótọ́ ti ẹ̀ ni mọ́mì gan orí kan ṣe kan. ìwọ ti ẹ̀ respect ara ẹ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n olùṣí eléyìí tó ṣàyà gidigba yìí wọ́n sọ̀rọ̀ sí mi pé sórí jẹ́ ń sọ fún ẹ àyàn ọmọ ló ṣe mí ni mi ṣe kí n káwọn kọ́sítọ́mà mi wálé tẹ bá dẹ̀ ti dìbò fún màá bẹ̀rẹ̀ sí ní kí wọ́n mo pàtí ọ̀la tí mò ń lọ tọ̀dọ̀ Mrs Williams yẹn tí n bá ṣe ń bọ̀ ọlọ́run ọba ń gbẹ̀mí àtàlájì là ń padà bọ̀ á sùn bí kì í ṣe ọkàn mo ní mo ní ṣífù mo lọ́mọ yíbò tó ń ta páàtì Emeka bẹ́ẹ̀ ni mo sọ fún mi ní jẹ́ kẹ́ á pa mí mi jẹ́ kẹ́ á bà tèmi jẹ́ kò sí nǹkan tó stop ẹ̀yin náà ẹ bá ní méjì mẹ́ta wàá jẹ́ pé lòṣì èèyàn ni ẹ wà nù lẹ́ńbí ẹ máa ṣe tiktok video ẹ máa lọ sórí instagram ẹ máa ṣe jàlàjàlà tó bá jẹ́ pé yàrá ẹyọ kan la àti gbogbo kọ́tìn tí èédú ti ba tiẹ̀ jẹ́ tí matrasi ti kó dùnbora ẹ̀yin á máa sọ̀rọ̀ ẹ̀ tí níwá bẹ́ẹ̀ máa sá jáde lọ fẹ́ èèyàn gidi tẹ̀ máa gbé sílẹ̀. ṣé o ń ṣe àwọn aláàjì tó máa ń ṣẹ́wó. ẹ ń ṣe ó ń ṣe bẹ́ẹ̀ ni kò sí wàhálà ẹ máa plan láti máa lọ bọ̀ tó bá ti dé tó wá sùn bíi lọ́la ẹ fọ ṣọmọ ní kó bá gbádàlẹ̀ kẹ fọ ẹ fọ pàǹtì ẹ fẹ́ kú ṣe lórí yín ò pè ní. wọ́n kàn double date. ó bá láwọn tó ní kọ́ tíìbì òkúkú sọ yẹn. mo ṣáà ti fún yín ní iye aago tẹ máa kú òun léyìí mo ti kà á látẹ̀ ní lọ nǹkan tèmi ṣàmọ̀ ni pé ọkọ tèmi ó wà lórí omi. ẹ jíjọ máa kú sódò ni. adé mi ó wà lórí omi. pẹ̀lẹ́ aládé suya adé yín kan kò sí lórí omi. orí ẹ ló dáa o. yóò tó ti ṣì bọ́. aláyà tí mo tí in conclusion ẹ máa ríran o. ẹ ṣe àwọn àgbàbọ̀ kí wá lè ẹ má máa bò kí wa lórí ẹ ló bàjẹ́. lórí ah, ilé tó dẹ̀ ti di ológun aráàjì ẹ wá lọ mú. ẹyẹ tiẹ̀ mú wèrè wá kí n tiẹ̀ kí n tiẹ̀ abẹ́ kí ọ̀rọ̀ kó láti ń ṣeré wa abẹ́ kí ọ̀rọ̀ kó láti ń ṣeré wa inú wa dùn o ayọ̀ wa kún inú wa dùn o ìfẹ́ mi o ayọ̀ wa kún. ìyá tèmi o. ọkọ tèmi. ìwọ kò máa rí ná àwọn kò máa ń kọrin ẹ̀fẹ́rẹ́gbẹ̀rẹ́ ná ìwọ kò máa bá mi kọrin báyìí kò máa finá sí i. ṣé ká jọ kọrin ká finá sí ni ó yá jẹ́ ká kọ. abẹ́ igi iná. ìfẹ́ tèmi máa bí síra wọn ẹgbẹ́ igi iná ló máa jẹ́ o. ẹgbẹ́ igi iná láti ṣeré wa ẹgbẹ́ yìí náà yé láti ṣeré wa inú wa dùn o ayọ̀ wa kú. akọ tèmi. bí inú tèmi ṣe ń dùn báyìí torí pé òun rẹ dùn létí hmm. ìfẹ́ tèmi ìwọ kò gbọ́rọ̀ kan rí ẹnìkan ni kò gbọ́dọ̀ sọ pé òun rẹ dùn lóde ayé o. ọkọ tèmi. tó bá jẹ́ kó máa ń kálò máa ká o ohun yẹn kò gbọ́dọ̀ dùn létí tiwọn lórí ọmọ aráyé o. ọkọ tèmi. ohun tirẹ̀ kò gbọ́dọ̀ dùn létí ọmọ aráyé o. mo ti gbọ́ sórí ayé kejì tèmi gbé yàn kò séèyàn kankan tó mọ̀ wípé ọba òkè fún mi lóhùn ìwọ nìkan mi kan ni màmá kọrin fún un. ìfẹ́ tèmi gbogbo nǹkan tó dára lára tirẹ̀ tó jẹ́ ẹ̀bùn olúwa tèmi nìkan ni olúwa ṣe fún kódà kó sẹ́ni kankan tó mọ̀ wípé mo máa ṣoge ọkọ̀ máa wà níbẹ̀ níbẹ̀ ni wípé mi ò sí ìwọ nìkan ló ní gbogbo ẹ̀ ìwọ ló ní gbogbo ẹ̀ ìwọ ló ní gbogbo ẹ̀ ọkọ tèmi. Oya ṣe lè tó bá wẹ̀. Ṣẹlẹ̀ tọ́jú mi nínú ìfẹ́ ó ṣàmọ̀ pé wọn ò lè dá ṣe ìfẹ́ mi o ìṣọ̀kọ mò ń béèrè ọ̀rẹ́ ọkàn mi o ìwọ ni ìgbín èmi ní karahun má pọ́n mi lójú mi nínú ìfẹ́ ó ṣàmọ̀ pé wọn lè dá ṣe ìfẹ́ mi o ìṣọ̀kan mo bèrè ọ̀rẹ́ ọkàn mi o. Ah, Tiara Tiara Tiara olúwa ṣé ìwọ kọ́ ni mò ń pè ní. kílẹ̀ tí gbogbo abọ́rí bẹ̀rẹ̀ kìtì tó why is that place so messed up. ṣé ìwọ kọ́ ni mò ń bá sọ̀rọ̀ òòlé òòlé lámi lóhùn ni. kí ni tiẹ̀ láti pa àṣẹ fún mi wípé kí n fún wa bọ́. ẹ gbà mí ta ló ń bá sọ̀rọ̀ ṣó wà òkè ṣá tiara. tọ́lúwa ni ìwọ ni mò ń bá sọ̀rọ̀. tiara ó pọ̀ jù kémi ẹ̀gbọ́n ẹ̀ sọ fún ẹ pé kó o fọ abọ́ nínú ilé abọ́ tí gbogbo wa fi jẹun. o ò lè pàṣẹ fún mi ò lè sọ fún mi pé kí n fọ abọ́. gbogbo òṣì tó sọ yẹn èmi á gbá ojú ẹ ṣó nọ́mbà ṣá. gbá ojú ta ni. máa gbá ojú ẹ. tó o bá dánwò máa ní kí padà kó pagilá rẹ. máa gbá ojú rẹ. dúró bẹ́ẹ̀ bámú bámú bámú wèrè kí onídìkà bámú. èmi exercise tó sọ yẹn ah, mo ti sọ fún ẹ àbúrò mo ní kó má dààmú jìnnà nú ayé o ò lè yọjọ o ò lè wálẹ̀ ṣọlá àwọn kinní méjèèjì yìí abákù laṣọ egun mọ̀jẹ̀ máa bákù rẹ̀ wọ́n ò lè jò láíláì ẹ kí ló sọ lọ́wọ́ tó wá kí ah, ikú ẹnìkan ló lè lọlẹ̀ bọ́ tiara ni. tiara ni kini. tiara tiara lo ni pé kọ́wọ́ mi dúró kó má wálẹ̀. tiara ni ó ní kí ọwọ́ ẹ̀ kan kọ́ báyìí eh. olóṣó ti kan pa fún ẹ ah, kí ló dà yín pọ̀ fọbọ́ ni. kó lọ fabọ́. sami ìjọ owó rọ mí. o ṣe ló ń ṣe èrè ni o ṣe máa ní kọ́wọ́ ẹ̀ máa wà lẹ̀ ṣé báwọn máa fa owó ẹ̀ wá. wọlé. kí ló dé tí gbogbo ẹ̀ yí báyìí. fọwọ́ wálẹ̀. kí ló dé tí gbogbo ẹ̀ wá yí báyìí. mímọ́. jẹ́ pọ́wọ́ wálẹ̀ kẹ́. ẹ máa gbà mí kẹ́. ṣé wọn ló fẹ́ tu sílẹ̀ máa pẹ̀lẹ́ o olùgbèjà ṣé bí wọn ló fẹ́ gbìjẹ àbí ogún ìṣẹ́jú mo sọ wípé òun á fi gbé ọwọ́ ẹ̀ sókè tó o bá dọ̀wọ̀ ó máa wọ́ bíbẹ̀ fún ọjọ́ méjì tó ní kú lò. Ah, ìyá mi ìbò ẹ̀jẹ̀ búrẹ́ ẹ̀jẹ̀ búrẹ́ àwọn olùgbẹ́bẹ̀ ẹ pẹ̀lẹ́ ṣe ẹ má bínú o. tiara ah, èmi kò jẹ́ dandan wò ibẹ̀ bẹ kí ni. Ah, o mọ̀ bẹ́ẹ̀ kó tó lọ máa bẹ́ sọ̀gbàǹjẹ ah, wọ́n ti ní bó ṣe máa wà rèé mi ò lè wá join ní league ẹ̀ ah. kí wá ṣe kí ni kí wá káwọ́ sókè báyìí fún dídí ọjọ́ méjì o mọ̀ nǹkan sórí bó ṣe wà yìí o favour nàìjíríà ṣó ti yẹ bó ṣe ń fi lásán òun fi bí flag nàìjíríà eléyìí tó wọ̀ green yìí kọ́lọ̀ nàìjíríà náà ni So wá rí apply to nàìjíríà my country tó ṣe o fi bá nàìjíríà lára mu ni o wà bó ṣe wà yìí lórí ẹ má lọ ẹ má lọ ẹjọ́ ti ara dára. àgùntàn àrò òfin jẹ. a fẹ́ a fẹ́ bá yín sọ̀rọ̀ kan. òun dẹ̀ ni ó máa sọ gbogbo ọ̀rọ̀ torí òun lọ ẹnu ẹ̀ mú òun lọ ẹnu ẹ̀ tọrọ so a ṣàlàyé gbogbo ọ̀rọ̀ yẹn bó ṣe jẹ́ kẹ̀kẹ́ fún wa ní ansa. sista mi mi understand èwo ni èmi lẹ́nu mi gbọ́rọ̀ lẹ́nu mi mú ṣé kò ní kọ̀tà sọ́nu lé ni ẹ̀dẹ́ bí ń ṣe ẹ̀dẹ̀ ń yí gbogbo ẹ̀. ẹjọ ẹ má waste time mi ta ló fẹ́ sọ̀rọ̀ ẹ sọ nǹkan tẹ́ fẹ́ sọ. mo kàn wọ́n dàdí tán fi máa ta bẹ́tìrì tí wọ́n torí pa fẹ́ sọ̀rọ̀ ni. ṣé ẹ lọ́rọ̀ kankan sọ. mọ́mì jàre. nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn kankan ṣẹlẹ̀ nulẹ̀ tí kò dẹ̀ bá wa lára mu rárá ni àwọn challenges kan face wa àwa náà dẹ̀ ń face wọn ṣùgbọ́n ṣe ló dàbí pé àwọn òkè ìṣòro wa báyìí wọn ò fẹ́ di pẹ̀tẹ́lẹ̀ ó dẹ̀ ti fẹ́ máa bọ́ sọ́wọ́ ọ̀kanra la ṣe ni pé kàwa kàkà kọ́kọ́ wa sọ fún yín náà thank you ma ṣe rí tọ́dún yín tẹ bí òun gọ́gọ́ lu òkè ìṣòro wa bẹ́ẹ̀ ni ọgbà wà lórí ti ara ó kàn máa wà àwọn ìwà wèrè bí èmèrè bí ọ̀gbáǹjẹ ló ṣe máa ń hùwà àwádẹ ní ó yẹ kẹ́nu wá lè ká ó yẹ ká lè máa bá sọ̀rọ̀ ó dẹ̀ sẹ ó sọ rẹ̀ ó sọ rẹ̀ dẹ̀rù jẹ̀jẹ̀ kalẹ̀ sínú ilé we can talk to her we can control her it's it's appalling so láṣẹ ni pé káwá fẹjọ́ ẹ̀sùn yìí kẹ́yìn bá wa wọ́n ọ̀nẹ̀ torí ẹ mọ̀ pé ẹ̀yin àgbàlagbà ẹ máa ń sọ̀rọ̀ pé tí sóbì abá máa dégbò olúgòbè ló máa ké sí ẹ lèmi àti sísá mi ṣe rò pé let's come and tell you first. ṣèjọrọ gòbè. lèmi ṣe di gòbè. something like that. it's alright. ẹ ṣiṣẹ́ ẹ ti ẹ ti délẹ̀. very good. mo láìkí ọ̀rọ̀ tẹ mú wáyé because tí <clears throat> tẹ́ ẹ bá sọ ọ̀rọ̀ yìí etí yín ò ní ríbi ráyè gbọ́ yín gé. Hmm? èmi tẹ́ ń wò yìí ìyà tó jẹ mí ìyá nobì lórúkọ mi òṣìlábí ìyá nobì òní orúkọ mi ìdí tí mo fi jẹ́ òṣìnúbi ni pé mo jẹ bótó ìyà ní ilé ayé mi ṣorélè tó jẹ́ ẹ̀gbọ́n yín hmm. nígbà máa bì inú room self contained ti lóyún ẹ̀ mo jẹ mo jẹ bastard ìyà nígbà mo lóyún mi rí nǹkan jẹ ìyá yẹn mu mí lómi but kò tiẹ̀ tún wá ìyá yẹn ò tún wá ń ṣerú pattern tiẹ̀ kò ṣáà ṣe ṣe ṣe wọ́n ní gbòho ni ìlú bàbá ẹ̀ kò ṣáà dààmú dààmú dààmú dààmú mi ìrówó bíi lọ́sibítù bó ṣe wà yìí mo bí ilé alágbo ni tí ẹ san mo wò pé àkè tó bá yá ọlọ́run ayé gbà mí padà gbà tí n bá dẹ̀ lọ ṣọ́ọ̀ṣì bọ́n ṣe sọ́jí bí mo yabẹ̀ wá ní máa ìṣoríire orí owó lórí mi kí n àfẹ̀sọ̀ jayé àròwó ìyàlárí ṣòwárí ńgbà tóun wá tún dàgbà díẹ̀ tí máa kó jẹ́ ń tún lóyún bóyá àárọ̀ kọ dúró tì í tí movement mi báyìí mo bẹ́ gàù sínú ìyá ni nínú oyún tiwọn ṣùwárí tiẹ̀ tún wá pátán títí wẹ̀ mú wá ayé tún dẹ̀ mí ń gba ilé ìjù tiẹ̀ lọ gbà tó di pé mo lóyún ẹ̀ ṣùgbọ́n ṣìnú bí mo pò ń ìyá nà mí ni mo fèsì lọ ìyá nà mí pa ah. ah. sọ́ọ̀nì mo mi change mo kúrò lọ́ṣìnú bí wọ́n á bọ́ sí ìyá nà mí ah. ìyá yẹn na ayé mi ta nínú oyún ẹ màá wà látàárọ̀ dalẹ́ mi ní jẹun. ṣóhun ṣe kórede ni. kó ṣì kó bá kó òfò olókóde wá bá mi kò sílé mo ti wá dèrò computer building ilé kan wà lóṣòdì níbi eh, bọ́ládé Òṣòdì níbi máfolókù wọ́n ti fi bẹ̀ kọ́ Catholic Church ń sìn ibẹ̀ ni mo lọ ń gbóyún ẹ̀sùn sí i nígbà tó tún yá a lọ kílíníìkì pé ká lọ sí health center bóyá màá tún dọ́gbọ́n bímọ wọn ní kí n lọ ṣe scan níbi tí ìyá yẹn bá ayé mi fabricate the turn sitting sínú life mi tó yẹ pé wọ́n wà pẹ̀lú mi ìyá mu mi ló mi àjùjọ wà ní partner in crime ìyá yẹn màmá dé health center wọ́n sọ fún mi pé màá ṣe scan èèyàn kan wá dáàṣì mi lówó fún mi one thousand gbà bá débi oníṣìkà ó ní two thousand ń ṣáà bẹ̀bẹ̀ bẹ̀bẹ̀ ń ṣáà mo rí yàn bá mi fowó kún àti máa wọ ẹ nínú scan, òjòlá ni mo rò pé ó wà ń bẹ torí kìkì orí ló kù ní ìmọ̀ pé bóyá ìyá ẹ máa ṣe ga báyìí láyé now mo fìyà yẹn núra núra núra títí mi ò padà lọ ẹsẹ̀ tà lọ bímọ mo ṣáà ń dọ́gbọ́n ká máa rìn kiri níjọ́ tó mọ́ mú mi tí mo rí bó ti mú mi mo dọ́gbọ́n rìn gbèrègbèrè kiri àdúgbò ní bóyá màá ṣáà rí nǹkan ṣàánú mi kíní yẹn ṣáà mú mi sí títí kí n má lọ kú sí uncompleted building ó mú mi sáàrin títí ibẹ̀ ló jábọ́ pọ́rọ́ sí bó ṣe jábọ́ bẹ̀ orí olórí ló múrò fún mi wọ́n ṣáà ń bi mí léèrè ń bo nílé ọ̀dọ̀ amúnì ọ̀hún yẹn láàrin ọ̀nà báyìí là ń gbé nǹkan irọ́ ni mo pa wọ́n ti bá mi faṣọ ráàpù ẹ̀ táwọn ara wọn nọ́ọ̀sì ọ̀ṣunlárí àdúgbò ti jáde tí ti bá mi gé plékà kọ̀dù ẹ̀ tán ráàpù ẹ̀ sáṣọ mo ẹgbẹ́ ẹ lọ nìyẹn padà sí uncompleted building ẹ̀fọn gbogbo ẹ̀nú ẹ̀ ló ti dàgbà ìyẹn náà máa ń pè pé inú òfin ọlá lọmọ pàǹdọ̀rọ̀ wèrè ẹ tó fẹ́ béèrè ikú tó pa bàbá ẹ̀ ló ti dàgbà gbà tó wà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yes mo wá wọlé ayé báyìí pé ìyá yìí máa pe lékè o mo continue wọn á bá wọn lọ ṣọ́ọ̀ṣì wọn náà ń ṣe sọ́ọ̀jì nígbà tí ń débẹ̀ wọ́n ní à orí owó orí ọ̀la ìwọ tí ẹ̀rẹ̀kẹ́ ẹ ti papò lẹ́yìn mi tán oní malnutrition wọ́n ní máa lówó mo wò báyìí pé ètò ẹ̀gbọ́n ẹ̀gbọ́n gbogbo orun orí ẹ̀ ń já ni kò sóúnjẹ nínú yín mo ṣe ń kó yín kiri nìyẹn bí ọmọ wèrè ọmọ mọ́là mo fi yín bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀gìn mo fi ń ṣe bẹ́ẹ̀gìn kiri ni mo mẹ́gbọ́n ẹ̀ mo mú lọ́wọ́ dání mo gbé wọ̀ mo gbé ẹ̀kú gbogbo orí ẹ̀gbọ́n ẹ̀ ti tu yẹ́lẹ́yẹ́lẹ́ irun orí ẹ̀ kọ́ ìlì ni ìyá ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ṣàjíṣẹ́ pé mo máa lówó ọ̀nà máa là fún un wo pásítọ̀ tó ń sọ̀rọ̀ pàbí aláyé ti fa gbó bọ́ mo fẹ́ gbà débẹ̀ lọ́rọ̀ kan ṣá o ṣá ń dá gbàdàgbàdàgbà bóyá tó bí ọmọ ọdún mẹ́ta mo ṣe pàdé aláàjì yìí nìyẹn mo pàdé aláàjì yìí báyìí òun ló dífá fún gbogbo bọ́lọ̀ ṣe ṣe ilé ayé mi torí. ọ̀sẹ̀ tí mo pàdé ẹ̀ ni mo lóyún oyún ọmọ tí ẹ̀yin ń béèrè ikú tó pa bàbá yín lọ́wọ́ mi òun ló sọ wá di ọlọ́lá di ọlọ́lá di àárọ̀ ọ̀la ṣé o tábà rí kankan nu yín tẹ sọ yìí pé ó ń disturb life fún yín àbí ẹ comfortable pẹ̀lú ẹ̀ I will tell you people to go into the world and continue to suffer ẹ lọ sínú ayé ẹ lọ máa jìyà orí yín kì í ṣe bí lẹ́sìn máa pàṣẹ lé lórí ọ̀gá yín ni ló mọ oúnjẹ tẹ máa jẹ wá. ẹ wo mi ò bá sí mọ sàmì ẹṣẹ àgbọn kan tó sọ ẹni kẹlẹ máa bá sọ. kì í bá ta ni sọ̀rọ̀ kì í lọ bá ta ni sọ̀rọ̀ ọmọ tó jẹ́ pàlùdọ̀nù ọmọ ni. ẹ ọmọ lè máa mú ni sórí jẹ́ ìsòtọ́ fún mi tẹ bá ti fẹ́ go into the world láti lọ jẹ èèyàn ẹ bá sọ̀rọ̀ ǹjẹ́ mọ̀ bóyá orí ẹ̀gán ló tako ayé yín tẹ̀ fi lọ́kọ̀ ẹ lè ní yes.

kì í ṣẹjọ́ ẹ tó bá yẹ pé bóyá gbà yẹn tọ́rùn ẹ ti gun ti kú sọnù ní ti malnutrition ti pa ẹ́ dànù ṣé wàá máa sọ̀rọ̀ fẹ́mi ìwọ gan ló yẹ kó sọ̀rọ̀ rárá because wọ́n ló gbé mi wọ sẹ́ńtà yà gangan wọ́n ló fi fíìmù yà wọ́n mi mo yìí nílé lórí ìgbà tẹ́lẹ̀ ìwáyé lórí burúkú ọmọ tá a ṣe kó mọ ẹ ọmọ tó yẹ pé mo kàn sọ lórúkọ fúnra mi àìṣe súná ilé wọn sí èsì ló sọ lórúkọ. tọ́rí pọ̀ tọ́rí pọ̀ o tí ó yín lára mu kẹ́ wá bí gbà. ẹnu ẹ lájọ wà yẹn àwa mẹ́rẹ̀ẹ̀rin bá ṣe máa bá ká bá kú la ṣe é gún lọ́rọ̀ wa á níjọ lọkọ kú ni tó bá jẹ yìí òun náà ní àwa náà ní ní òun náà ní ní ẹ̀yin náà bẹ yìí máa jẹrà kúrè. èmi máa ní èmi ò bẹ́ẹ̀ olórí burúkú máa ní ní tó tó yìí sílẹ̀ sí kó sẹ́wọ̀n ọkùnrin tó ń yọ owó ẹ̀rọ tó kọ́ sí lọ. Yeah. Ah! bíi tó ń rọ bíi ni kò dà lóyún débi tàgbà sọ pé ó fẹ́ bímọ. ẹgbẹ́ ẹgbẹ́ o ẹgbẹ́ o. kí ló ń kọ́ ọ fẹ́ pariwo ò lè kọ́ statement ṣé ó fẹ́ kú ni. Mami gbé o. Mami ẹ̀jọ̀ ẹ má lù èmi pa kí ló ṣẹlẹ̀. Tiara Tiara Tiara Tiara Tiara. dà mí àtàwọn ló ti ń tarogate mi lórí ọmọkùnrin tó tẹ̀lé wọn ọmọkùnrin tó tẹ̀lé wọn ṣé kò sí. bóyá a sàn gan ṣe ẹ bọ̀bọ̀ wo ló handsome. bọ̀bọ̀ tó tẹ̀lé wọn wá náà nà. ó lójú lágbárí òfin gbó handsome. fine na ṣé mo déyàn tó handsome mọ́ àbí ah, ah. sílẹ̀ jà rẹ̀. <laughs> ok ìgbà tó handsome kí ló wá ṣẹlẹ̀ ó dàbí ẹni wípé ẹni pé sísá mi. bí ẹni pé kí ni ọ. Ọlọ́run. mo láìpẹ. Ah, ah. mo fọ mi ìfọkẹ. ẹ má fi mi ṣe yẹ̀yẹ́ jàre yín ti bẹ̀rẹ̀ nìyẹn sí ẹ̀yin méjèèjì máa ń mú mi sáà ẹ má bẹ̀rẹ̀ sí ní fi i said i love you. <laughs> ti ara ọlọ́run mo fọ. ti ara olúwa ah, ah. ìwọ o like èèyàn. it's not even like like i love you. Ah. ọmọ ìpa mi ò tán ó <laughs> ti tán ọmọ ìpa mi tán ó lọ́ọ̀vù ó lọ́ọ̀vù ta ni <laughs> so olójú lágbárí tó fi ń ríran ó mọ̀ pé wọ́n á ń sàn. I don't get so you can actually like somebody. So you do have feelings. I'm surprised. Ah ah. Hey. Okay. I ah, wanna ló máa bá Abi. Get Kí ló fa owó àbòsí? Ah, ah. Ẹ ṣe bọ́ọ̀rẹ́ yín ni. Àbí no sorry bestie yín ni. Ẹ̀ẹ̀kọ̀kan ẹ̀dẹ̀ máa man pè ń dálé mi náà so bí bí táìtù mẹ́rin lòun nìkan gbé sórí so àmì lẹ́yìn ẹ̀yìn náà ń ṣe. Tẹ̀bá dẹ̀ ti rí báyìí tẹ̀bá ti jọ ń wọléwọ̀de ẹ̀ máa ń bóyín bí ni. So yes jọ torí ọlọ́ṣẹ́ fẹ́ máa fi mí kọ́rọ̀ sọ ni. inú mi ìparọ́ mọ insta ni nǹkan tá à ń rí ni. kí lẹ̀ ń rí alábòsí. nǹkan tó bá wà nú ẹnì kẹsàn. kí lẹ wà ń bọ̀. Ah, ẹ ti mọnú òun sí ah, ẹ̀yin là mọnú yín ẹ̀gẹ́ ti. ti ara. báwo ló ṣe jẹ́ sí yín. olúwa ṣeun. ah your friend ah, sísá mi lè jọ ṣùgbọ́n ẹ jẹ́ kí n fẹ́ ẹ̀ láìkí ẹ̀ gbọ́n. mo níyẹn wọ lọ kò sí wàhálà máa bẹ máa bẹ bá a ṣe ṣe. ní ah. sùúrù mo fẹ́ kó ṣe nǹkan fún mi sí sókè. no mo fẹ́ a fẹ́ ṣe nǹkan kan jẹ́ a fẹ́ wọ mo láì gbẹ wà ń bẹ. dúró dáadáa lọ́nìṣòro gbẹ. náà sì mo fẹ́ kó lọ báyẹn kó ka twerk lọ kó ka sọ́ọ̀kì padà ká kan fi wọ̀ ọ́. ọmọ dùn náà kí ló ń ṣẹlẹ̀ orí mi ni. wow tún rọ padà wá. wow wow such a beauty. wow. ó ti yẹ mi yóò. bọ́bọ́ yìí wàá fẹ́ ọlọ́run. gbàgbé ṣé ló kú ọjọ́ sọ fún mi. no baby sisi ẹ̀ ṣe kọ́ mi. balẹ̀ mú kọ́ mi sókè mo ṣe bàárẹ̀ mo ṣe bàárẹ̀ nírẹ̀lẹ̀ ọkàn mi ni mo wá rí kábíyèsí ó mo ṣe bàárẹ̀ ọba tó ju gbogbo ọba lọ. àfúyẹ́ gẹ́gẹ́ tí ò ṣe é gbé jìgìrì bí àtẹ ìlẹ̀kẹ̀ kábíyèsí o mo ṣèbà rẹ ọba tó ju gbogbo ọba lọ afúyẹ́ gẹ́gẹ́ tí o ṣe é gbé jìgbìnì jìgbìnì bí àtẹ ìlẹ̀kẹ̀ kábíyèsí o mo ṣèbà rẹ ọba tó gbogbo ọba lọ mo ṣèbà rẹ mo ṣèbà rẹ mo forí balẹ̀ mo kọ́wọ́ mi sókè mo ṣèbà rẹ mo ṣèbà rẹ nírẹ̀lẹ̀ ọkàn mi ni mo wá rí kábíyèsí o mo rẹ ọba tó gbogbo ọba lọ. Ah, ah, ah, singing songing songing singing who dey who dey check her who dey see my baby singing. <laughs> no for real jẹ́ ká tá a bá fi ẹ̀gbọ́n sí i tá a tún yọ ẹ̀gbọ́n kúrò bí ebi rẹ̀ dùn bébì kí ló ń ṣe jẹ́ kí n pa àwọn boys kan ṣètò bíbí fún ẹ kọ́ mi sí mi lọ́rùn. rárá kó má ṣètò bẹ́ẹ̀ ah. mi ò fẹ́ kọ́ torí wípé kò wù mí láti kọ́. bébì ń táwọn ẹnìkan ń fowó ńláńlá lọ kọ́ ló ní lọ́fẹ̀ẹ́ lọ́lọ́run fún ẹ nẹ́bùn yìí fi ẹ̀bùn tí ọlọ́run fún ẹ fi yìn ọlọ́run kí ìgbà èèyàn lè mọ̀ wípé ọlọ́run fún ẹ lẹ́bùn babe sing òkè ò tún ní láti stress ayé ṣe bí gbogbo nǹkan la tò sílẹ̀ ìwọ kọ́ yóò dá kọrin sí mi lọ́rùn mo fẹ́ kó wọlé mo fẹ́ kó wọlé. ó yẹ kí wọn gbọ́ mọ̀ mi pé owó àti lọ sí studio àbá ti kọrin kọrin problem. àmọ́ àmọ́ àmọ́ bẹ́ẹ̀. but kò kàn wù mí láti kọrin. kò wù ẹ́ báyìí àbí kò wù ẹ́ rárá. kò wù mí rárá. rárá ah hmm, ó ga o ó ga o ah ọ̀nì eh, normal day níta kójọ́mọ tí omi ń wọ̀n kọ̀ọ̀kan ló lọ ní irú voice rẹ̀ máa kó wọlé máa sáìnì àkọ́kọ́ ti bí bẹ́ẹ̀sì bẹ̀rẹ̀ ẹ eh, káàtì á sọ pé bí bó ṣe jókòó yìí náà kò á sọ pé à ah, bébí o mo ti gbà o pé mo fẹ́ kọrin o àbàṣe wedding lọ́la ìyẹn náà tún jẹ kò tún lọ kò lọ rárá o ti bọ́ kò wú mi o ti padà bọ́ kò lọ kò wú mi <laughs> okay, okay, fine, fine. But let me tell you this, I'm not gonna force you or for you anytime, anytime tó bá wo nípò àdá gẹ́gẹ́ bí kò dàbí ẹlẹ́ṣẹ̀ tó wo nípò àdá anytime tó bá wo nípò àdá for real ohun ẹ̀dùn èmi tó máa tó máa fi dídà nìyẹn I will tell you pé mo rẹ́dí láti kó owó le mo fẹ́ kó owó le mo fẹ́ investigate <laughs> for real now for real. No, no, no, no, no. Okay. I uh, back out. Okay, back out. Um, one thing what if I buy so? It's almost my own buy so ticket again. Mo wò pé ìwọ wò mí látòkèdè lọ. Ọmọ kan, ọmọ kan. Babe, stop that. Tàbí bẹ̀sẹ̀ ló wá sọ̀rọ̀ fún ẹ̀ sọ̀rọ̀ lọ serious. Wà kú tí mò ń sọ ni wípé wo mi bí mo ṣe mú ẹ wo bí mo ṣe mú ẹ tí n bá jáde ìwọ náà lè tọ́ka sí pé ẹni tí mo fẹ́ ṣé tí wọ́n wọ epo ni àbí tí àìwúwò rà gbogbo ṣe múra slippers ló wọ yìí yẹ̀rì ló wọ inú mi mú reason wà pọ̀ gẹ́rù anyhow no make up no you don't even take care of yourself. kí ló ṣẹlẹ̀ o tún ti bẹ̀rẹ̀ àbí so mi ilé wa aṣọ tó wù mí mọ́ mi ilé múra bó bá ṣe wù mí mọ́ kí ló ṣẹlẹ̀ gan-an ṣé wọ́n ló máa sọ nǹkan tó wù mí lélẹ̀ bó ṣe rí mi lélẹ̀ kí ló wá ṣẹlẹ̀ kí ló dé tó ṣe ń bi mí lè fi báwọn mo ṣe múra bó ṣe wù mí lélẹ̀ bóyá kí kúkú máa lọ sílé wọn gbà. no no no it's all it's alright. it's alright. right mo mo mi ní bẹ́ẹ̀ mo mi ní bẹ́ẹ̀ mo tẹ́ mi fún òun gbìyànjú àti sọ wípé yóò tábà yóò kó tiẹ̀ kó ní ti dàda wọn gbọ́dọ̀ ní ẹ wọ ọkọ kíyàwó wọn wá jìnnà sí to some extent nìyẹn àbí kí ló léwu. ó ṣe wù mí lélẹ̀ bí mo lè ṣe fẹ́ lélẹ̀. ok ọdún kan tí gbàgbọ́ wọn tí nǹkan tí mo sọ wọn bẹ́ẹ̀ ni ẹ kọ́ mi fún mi lọ́wọ́ kan. kò ní láti kọrin mọ́ rárá mi kọrin mọ́. ṣé kí mi kọ tẹ. ó yà kọ. kí n ó yà kọ. igbe mo ní kí wá sọ̀rọ̀ fún ẹni pé tábádọ́gbọ̀n ọdún ogún ọdún máa pé tábádọ́gbọ̀n oṣù ọgbọ̀n oṣù máa pé ogún ọdún atọ́gbọ̀n oṣù tá a dá lọ́jọ́ sí wa àti pé o àsìkò tí ì tó fẹ́ mi láti lọ sínú ayé kí n lọ ṣe léyìí tó wọ́n kódé wa àwọn máa wó mi dáadáa gbogbo ohun kan tí mò sọ wípé mi ò ní ṣe níbí gbogbo ẹ̀ pátá mo ti ń ṣe nínú ayé o kódà mo ti ń kọrin mo ti ń ṣetán láti kọrin kí gbogbo ènìyàn kó mọ̀ wípé olórin ìní mi mo ti ṣetán láti ìfọkọ́ kí gbogbo àwọn èèyàn kọ́ mọ̀ wípé mo ti lọ́kọ tèmi àwọn mọ́tò òfin sí. mo dákẹ́ ó dákẹ́ tí ìwọ bá fọkọ lóde ayé ó máa di sọkọ mo fẹ́ dà mí mo máa bá tiẹ̀ jẹ́ mo máa ṣiṣẹ́ ní ìjàmbá mo máa da ẹ̀ lóró mo máa pa ẹ̀ lẹ́kùn mo máa da ọmọ lẹ̀ fún mi ta ló máa tọ́jú ẹ̀mí. tí ìwọ sọ pé o fẹ́ rí mi fẹ́ bá mi sọ̀rọ̀ gbogbo orí burúkú tó fẹ́ sọ pátá mi ni mo fún kó wá jáde lẹ́nu rẹ̀ ìwọ kó máa lọ kí n máa wò ẹ́ o máa sunkún mo máa fi ẹ́ lọ̀gbọ̀lọ̀gbò bí omi àdá. èmi máa lọ wọn máa bímọ níbẹ̀ àwọn ọmọ tí mo ò bí síbí pé wọ́n kò tọ́jú wọn dáadáa kó sì nǹkan tó kán mi kó dẹ̀ máa pè mí mọ́ kó sì nǹkan tó dédé máa tẹ́ pápọ̀ mọ́ ṣé o ti gbọ́ tèmi. ó máa kú ó máa kú ó máa fi ẹ́ lọ bí omi àdá mo máa fà á sí ẹja mo máa pa ẹlẹ́kùn mo máa da ẹkùn sínú àwọn mọ̀lẹ́bí mo máa ká òkú mo máa kú bí egbèrè tó fún báyìí lọ èmi. Ah! fẹ́ bá yín sọ̀rọ̀. ló wá ń fapá gún mi báyìí. má bínú. lórí ọ̀rọ̀ olómìnira ni o. kí mm-hmm. ló ṣe. mi lérò wípé olómìnira nífẹ̀ẹ́ mi. Mm-hmm. ṣé lórí tòun jábọ́. every time ló máa máa complain nípa look mi wọ́n máa sọ fún mi pé bí mo ṣe múra ò wá okay a máa ní irun mi kinní kan igbá kan àwọn aṣọ tí mo máa ń wọ̀ is anything wrong with my look? Is there anything wrong with your look? Yes, ma. O ṣe bí gúgù lè rẹ̀. Ṣorí bẹ̀rẹ̀ tó bí mi, tó bá bí gúgù gangan lè rẹ̀ gbé ẹ ṣépè ó máa gbé ẹ ré ni because it's so obvious that there is a lot wrong with your look ti ara olúwa kí ni problem ẹ gangan náà kí ni nǹkan tó ń ṣe ẹ gangan náà ṣé o ò kí ń wora ẹ nínú mírọ̀ ni tó bá jí láàárọ̀ àbí tó bá fẹ́ jáde o ò ń wora ẹ nínú mírọ̀ kó wo bó ṣe rí ó ṣàrí báwọn ẹ̀gbọ́n ẹ̀ ṣe rí wàá kàn máa ṣe jákujàku wàá máa ṣe yánmayànmá wàá máa múra jákujàku as if you are nobody ìwọ ọmọ odidi onílé ọlọ́nà ò ní múra bí obìnrin ó wá ń bi mí pé is there anything wrong with your look my dear everything is wrong everything is wrong about you. Look at you. Lo kó ságbádá yìí, eléyìí ló dàbí dànsíkí lọ́rùn ẹ̀yìn. Láì ṣe pé ọmọ ọ̀dọ̀ ni ẹ nínú ilé tó bá fẹ́ jáde náà wá kọ̀ wọ́ mí ìyẹn máa máa gbá tẹ̀lé ẹ. O ní sense of dressing. O ní ṣerun, o ní ṣe makeup, o ní wọṣọ gidi. Ẹ́ o wá sọ yí pé kó Olúmídé má complain. Let me tell you, ó mọ̀ pé mi ò ní fẹ́ kọ̀tọ̀ náà fún ẹ. I will always tell you the truth because me ò fẹ́ kó and I want the best for you. Imure rẹ ò dáa ti ara olúwa. Imú rẹ ò dáa lóòkọ̀ ò dáa ìwọ fúnra ẹ̀ gan ò dáa ò ṣe Look at you. Ah kí ló dé kí ló ṣẹlẹ̀ adẹ̀ sọ́sọ́sọ́sọ́sọ́sọ́ even mommy gan tó jágbàlagbà Show ò kiri bọ́ ṣe máa ń múra ni wọ́n máa ń múra wọ́n máa àwọn ẹ̀gbọ́n ẹ̀ a máa múra máa dùn rí ìwọ nìkan ló kàn máa múra ìmájì ìwòrun orí ẹ̀ ó dàbí irun òkúté ò ní túnra ṣe ò ní para ò ní ò ní ò ní múra gidi ṣó fẹ́ gbọ́ ṣó mọ̀ pé èmi ò lè fẹ́ kọ́ tọ́nà fún ẹ I won't lie to you because I want the best for you kò sí ọkùnrin gidi tó máa rí ẹ bó ṣe wà tó ṣe múra lójoojúmọ́ ẹ tó máa wù kó fẹ́ ọlá mi òun lolúmídé wò mọ́ ẹ lára tó fi rọra manage ẹ díẹ̀díẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ á ti pa ẹ́ tì báyìí bí omi ìdọ̀tí ìwọ náà wo bí olúmídé ṣe rí is good looking ó mara mú is cute ṣó fẹ́ gbọ́ bó ṣe wà yẹn kò nídìí láti máa lọ bá obìnrin àwọn obìnrin náà máa lè mú kiri because he is good looking nǹkan táwọn obìnrin dẹ̀ máa ń fẹ́ nìyẹn wọ́n máa fẹ́ kọkùnrin kó fáìn kó lówó lọ́wọ́ kó mara mú kó lè sọ̀rọ̀ gidi lẹ́nu so you are so lucky to have him you are so so lucky to have him tó o bá dẹ̀ ṣọ́ra pẹ̀lú bó ṣe ń ṣe jákujàku yìí ọlọ́run má jẹ́ kó dùn sí bọ̀bọ̀ yẹn. but sister mi tí bá wá decide láti change look me and everything about me ṣé kò ní fẹ́ dàbí gbà wípé ó ń pàṣẹ fún mi ṣáá ẹ mọ̀ pé mi fẹ́ràn kéèyàn máa pàṣẹ fún mi. òkè so kò tó láti pàṣẹ fún ẹ àbí o ti kọjá ẹni tí wọ́n lè pàṣẹ fún ẹ. kò lè máa pàṣẹ fún mi. kò lè pàṣẹ fún ẹ. kò lè pàṣẹ fún mi. kò lè pàṣẹ fún ẹ. kò lè pàṣẹ fún mi. kò sí wàhálà mo pàlọ́ fún ẹ. sísá mi sísá mi. àgìjì tó dùjú ibi ní àgìjì tó dùjú ìyá tìrẹ sọlọ ọ sọlọ bí ẹyẹ mo máa gbójú ìyá tìrẹ jẹ o mo máa ṣèkà fún ìyá tìrẹ mo máa bá tiẹ̀ jẹ mo máa ṣe ìjàmbá o mo máa bá tìyá rẹ jẹ o mo máa bá tìyá rẹ jẹ o mo máa ṣèkà fún mo máa bá tiẹ̀ jẹ mo máa ṣe ìjàmbá o ọmọ tèmi wọn máa kígbe igbe òun rárá ọmọ tèmi wọn máa túkú ó máa yọ mí lójú. o mọ̀ pé o serious ṣe yìí nà o serious ẹ ṣe nọ́mọ nọ́mọ nọ́mọ nọ́mọ èmi mo wá jẹ ẹni tí mo ní dúró tì ẹ let your guys come anytime tí wọ́n ti ń bọ̀ kán wá kán wá record kò sí. okay I'll call you back I'll call you back babe. Oh, ṣé mo la come come come ah really ah ah, ah ah are you serious ah ṣé mo mo ń lálàá no hold on ah ah babe o ṣe make up ó dé wig ó gbé bag ó tún wọ heels I don't understand is this dreaming somebody should wake me up please what's going on kí ah, ah babe look how beautiful you are wo bó ṣe. I don't do this but I'm doing this because of the love I can go extra mile for you I truly. ohun tó yà mí lẹ́nu ni pé irú ẹwà báyìí ló fi pamọ́ kí ló dé tó kàn sọ́ra ẹ sí you know I don't know kí lè tó kọ oh god oh god oh god kò sórí láti èní lọ báyìí láti èní lọ tá a ti bẹ̀rẹ̀ lè báyìí máa complete makeup kit for ẹ o máa máa kọ bó ṣe máa makeup see we buy many wigs we buy eh. anything you want I just want to see you like this all the time I'm serious baby I am serious. Whoa, whoa, whoa, whoa, whoa. I love you. I, I love you. Babe. Ṣé mo mo mi ò ṣọ́ọ̀kù mo sọ nǹkan Did I say? Um, babe, babe. jẹ́ kí ni ìwọ wá jẹ́ kí ni ìwọ wá mu kí ni ìwọ wá jẹ́ kí ni ìwọ wá mu kí ni ìwọ wá jẹ́ kí ni ìwọ wá mu kí ni ìwọ wá jẹ́ kí ni ìwọ wá mu. Gbogbo yọ mi sóko, gbòòrò kà mi sóko àrò òfin jẹ àgùntàn àrò òfin jẹ mọ́ ogún yọ mi sóko èmi ro kà mi sóko ewúrẹ́ àrò òfin jẹ àgùntàn àrò òfin jẹ. Mi ò mọ àròpé mo ṣe. D. Babe. Babe. I mean, he Bill. She sings well. That was incredible, boss. Oh my God. Are you? Yes. Oh, we don't what you do. Even in, in your tomb. Oh no, oh no, oh no. Oh, okay, okay, hold on, hold on. Inú mi ń do, báyìí. But guys, ẹ jọ ṣé fún wọn láyé please ẹ jọ thank you. thank you. kí ni reason tí o ṣe fi máa kọ ọ látijọ́? òótọ́ ni wípé mo ọ̀rẹ́. you have. àmọ́ ó dàbí pé àsìkò tí ì tó fún mi láti máa kọrin but babe but because of the love that I have for you mm. I think. Mm, mm oh Sweetie, are you serious about this whole oh, confirm I'm serious about it. You're serious about like, it? Like I'm serious. Oh, Osha, she òṣèrántí ọ̀rẹ́ um tí mo sọ fún ẹ pé fídíò tí a ṣe tó ti kàn kọrin freestyle kékeré kan báyẹn tí mo ní láìkó rẹ̀ yeah he actually owns um, a record label. Wow. And ó ti fẹ́ dá mi láàmú pa òun fẹ́ sign ẹ òun fẹ́ kó jẹ́ artist o èmi gan ti bá a ṣeré débi pé mo ò lè gbà ó <laughs> tẹ́nibọ̀dì bá máa sign baby mi ó bẹ́tà kí n sign baby mi kówó yẹn lè máa kúkú bọ̀ sínú pocket kan náà do you get mm-hmm. it but I think I have to call him now that you are ready can I. Yes, you can. That's a good news. Wow. I, I, I will, I will tell you something. Wow. Now. Babe, I will need sign phone. Kò yẹ. O ma partner pẹ̀lú wa ni. So we had <laughs> it. Babe, I'm, yeah, I'm okay, go on. I'm so happy too. But did you know I'm doing this all because of love? Really? Yes, I do. Okay, let's give it a call then. Let's give it a call. No, no, we should believe me. bá sọ good morning kí ẹ tètè wò takun tó fò sínú iná. àánú ọmọ mi ò wrong because èmi kọ́ mo ní character yẹn ẹ̀gbọ́n mi ni. láyé ọmọ mi ọmọ jẹ́jẹ́ lọ. àṣà ah, mi parọ́ kí lẹ sọ. wo lọmọ tèmi ń parọ́. mo parọ́ wọn yìí. Ah, àṣẹjọ ṣé ìyá wa ní dámọ tó bímọ eh? ni. mọ́mi B6 how do I look. uh You're looking pretty. Thank you. Uh, uh, Sam, you can lie. You're so beautiful. Thank you, Mom. You're, You're beautiful too. Thank uh, you. Ah, ọmọ nà ọmọ pa. Ah. ní kíni. kí lẹ́ ń pọ́n lé gan-an èwo ni kíní why you shaking like a jellyfish kí ló ń ṣe ẹ. wow this is amazing. Hey? Uh-huh. Eh? but sista mi ó wà òkè bá. ó ju òkè lọ. mo fà iná bí. yeah you're so beautiful. thank you mom. Uh-uh. you're just the queen. thank you. ẹ jọ ibo ló wá dà ah. báyìí o tó. mo máa ń lọ sọ́dọ̀ olólùfẹ́ mi olómìdé. ó pọ̀ ó. <laughs> Oh, abájọ na so she you come dey shake like jellyfish on top which matter. ẹ ẹ fine, kankan kí ni ẹ̀gbọ́n o. ẹ eh, fi tí wọn sílẹ̀ mo ṣe àfàn. yọ fàn má lọ́bi tó ń lọ. ẹ̀yin kì í ṣe bye bye mom ó dàbọ̀ sí ìrìn ìta. alright darling take care of oh, yourself. o lè ké mi n'o bàjẹ́. ọmọ mi arẹwà ó rí transformation yẹn ni. transformation kan yẹn. kò ní transform ta ló rí. ó máa jẹ. ó ṣì kúrò abínú ẹni ní ẹ abinius. mọ́mí i can't hate my sister i can't be hating on my sister. so why because yóò bá da kí o sọ da ni kò da eh. ó dàbí ilé tó ń fọwọ́ nù lára. Eh, ṣé fashion fashion new fashion. ìwọ ọmọ pọ̀ àyà ẹ lọ́lẹ̀ fún wa gbogbo ṣe máa. èmi jẹ́ ibad. ìfàmì tó wà láyé Vale. sí kí ló ṣẹlẹ̀. mo fẹ́ fọ lójú ni ìwọ lọ nífẹ̀ẹ́ lóde ayé ìwọ fẹ́ dà mí ọ̀dàlẹ̀ balẹ̀ kú bí èèyàn bá dalẹ̀ o máa balẹ̀ lò ìwọ fẹ́ lọ máa fi o fẹ́ máa lọ tẹ̀lé ọkùnrin ọmọ ayé o fẹ́ kó máa báyé lọ àbí ìmọ̀ ó ti kò wọ̀ bá wọ́ tí ìwọ bá jáwọ́ lẹ́yìn ọmọ náà mo máa padà. kò sí nǹkan tó fẹ́ ṣe fún kò sí nǹkan tó fẹ́ ṣe fún nítorí pé lẹ́dọ̀ mi wípé kí n wá níbi kí n ṣe wá nílé ayé kí n ṣe nǹkan tó bá fẹ́ ṣe láyé ni kò sí nǹkan tó fẹ́ ṣe fún ó fẹ́ kó mọ́ ọmọkùnrin yìí o ó fẹ́ jẹ́ kí àwọn ẹbí ọmọkùnrin yìí kó máa sunkún kó máa káwọ́ lórí wo mo bí èmi dájú tí inú bá ti ń bí. kò sí nǹkan tó fẹ́ ṣe fún. ó máa ń síjú sókè. kò sí nǹkan tó fẹ́ ṣe fún. wọ́n ọmọkùnrin yẹn dáadáa kò sí nǹkan kan tó gbọ́dọ̀ ṣe wọ́n máa ń sọ ọ́ di kìlìṣì. kò sí nǹkan tó fẹ́ ṣe fún. o ọmọkùnrin tí ó máa sọ pé kí nǹkan kókó máa ṣe yìí mo máa sọ ọ́ di kúlíkúlí mo máa fi mú gàrí. bí ìwọ bá dọ̀wọ̀ èmi àkọ́jú sí ẹ má jẹ́ kí wọ́n kó mọ̀ wípé èmi gángan ló ń gbé ní ìpín tí kò bá sí èmi kò sí nǹkan sí karahun tiwẹ̀ tó lè dáṣẹ. àti pé àti karahun náà máa jọ wà wọn máa jọ wà títí kò sí èèyàn tó máa wá sí àárín wa ìgbà tó bá wá mọ́ máa padà. ó ò lè ṣe nǹkan kan fún un kó sì nǹkan kan tó fẹ́ lọ ṣe fún un fi mí sílẹ̀ ẹjọ́ fi mí sílẹ̀ ẹjọ́ fi mí sílẹ̀ fi má jẹ́mu sílẹ̀ jẹ́ kémi náà wá níbẹ̀ kémi ṣe nǹkan tó bá wù mí. èmi máa ṣe kò sí nǹkan tó fẹ́ ṣe tí ìgbín bá fà ní májẹ̀mú wáyé. ráńpẹ́ kó sí májẹ̀mú kankan mo máa ṣe mo dé máa ṣe ni mò ń sọ nìyẹn. mo máa pọ́n ìwọ lójú mo máa pọ́n ìwọ lójú. kó sí nǹkan kan tó máa ṣe kó sí nǹkan kan tó máa ṣe. mo máa fi ẹ̀yìn ògbólógbò bí ó máa dárò wọ́n máa tábìlẹ̀ ikú ikú ikú máa pè ọ́ ikú máa pè ọ́ kó máa lánàá kó máa gbé ìka ọ̀hún jẹ ikú ikú ikú ó máa bá mi gbá ìkarahun lálejò ó máa pa ilẹ̀ ó máa lanu ó máa gbẹ̀mí ikú ọ̀ sáré tọ́tọ́tọ́tọ́tọ́tọ́ kí ìwọ́n kí wọ́n tẹ̀ mí. ó ṣeun ikú ó ṣeun ikú ó ṣeun ikú ọ ó ṣeun ikú mo sọ pé mi máa pa ìwà. Ah! ikú máa pa ni ọ ikú máa pa mi ọ ikú ikú ọ̀dà mi ikú máa pè é mo ní kí ìwọ kọ́ máa dà mí ìwọ ní ìwọ kò ní dà mí mo rún ẹni tó ikú ó pàkàrà o kí ló dé tó fẹ́ pa ìgbín. èmi lọ̀dàlẹ̀ o èmi lọ̀dàlẹ̀ èmi lọ̀dàlẹ̀ èmi lọ̀dàlẹ̀ o mo ti gbàgbé pé bí ìgbín bá pa báyìí ìka ń máa tẹ̀lé.

mi sóko ewúrẹ́ àrò òfin jẹ àgùntàn àrò òfin jẹ mọ́ ogún yọ mi sóko èmi ro kà mi sóko ewúrẹ́ àrò òfin jẹ àgùntàn àrò òfin jẹ. pẹ̀lú àǹtí mi ẹ káàsán máa ẹ wò mú ṣẹ̀ṣẹ̀ kúrò ní ṣọ́ọ̀ṣì ń sìn àmọ́ kan tó lùṣọ́ sọ ó bà mí lẹ́rù gan-an ẹ náà wọ́n ní ká ṣiṣẹ́ ìṣẹ́gun fún ti ara olúwa àti iṣẹ́ ìpínyà ẹnà wọ́n ní pé even ká ṣe ní kíákíá like we should do it immediately ẹnà especially iṣẹ́ ìpínyà yẹn gọ̀gọ̀gọ̀gọ̀ yẹn ló ṣe pàtàkì jù lásìkò yìí ẹnà pé in fact ó ní agbára ọlọ́run ṣàánú ẹ kò sí wàhálà okay ma ẹ no wàhálà ó dáa ní àkọ́kọ́ jẹ́ kí a gbàdúrà ní orúkọ jésù àmín ní agbára ẹ̀jẹ̀ jésù àmín ọlọ́run ọba ọba alágbára ọba tí kì kan pè kan nínú. Bye. ọba tí ó ju gbogbo nǹkan lọ. ọlọ́run ẹ̀mí mímọ́ ọlọ́run gbọ́ àdúrà wa ọlọ́run gbọ́ àdúrà wa ní orúkọ jésù ni a gbàdúrà. àmín àmín àmín lórúkọ jésù. ìyá wa amúmọ̀rí ìran kan bí mo ṣe gbàdúrà lọ ọlọ́run fi hàn mí pé ọmọ yìí alágbára ni. a sì rí wípé ó ní ọkọ ọ̀run òun àti ọkọ ọ̀run yìí ìgbé àti ìkarahun sì ni wọ́n. àmọ́ nínú gbìyànjú yìí a rí wípé wọ́n ti fún yín ní àwọn ìkìlọ̀ kan ǹjẹ́ ẹ tẹ̀lé àwọn kìlọ̀ yìí. mi ní létí pé gbóhùn tí ẹ̀mí rí ìránṣẹ́ amúmirí wípé wọ́n ti lé ọmọ inú ènìyàn jáde hmm. Hmm. alágbára kan ti lé ọmọ inú ènìyàn jáde. Ah, Ọlọ́run ní jẹ́ o. Hmm, ẹjọ́ kí lẹ̀ ń sọ gan-an kí ni problem yín. aṣọ tẹ̀wọ̀ sọ́rùn ni mo pọ́n lé o ọmọ wo náà lé jáde tán tán wọlé kọ́tẹ́ bá fẹ́ sọ ní kẹsọ jàre kẹ dá mi lóhùn. ọmọ ènìyàn bíbélì sọ wípé bí ìwọ bá gba wòlíì gbọ́ ìwọ yóò jèrè wòlíì gbọ́ ohun tí a mú mi rí ni wípé ọmọ alágbára kan ti lé ọmọ tó wà ńbẹ̀ ó ti lé e jáde ó sì ti jókòó ó ti ràgàbà àmọ́ gbọ́ mi ọmọ ológo hmm, báńkálẹ ọmọ ni hmm, ọmọ tí ń fi òbí lọ́kàn balẹ̀ lọmọ tó wà ní ọmọ ènìyàn hmm, ọmọ tí ń wọlé tí àwọn òbí rẹ̀ sì ń rẹ́rìn ni àmọ́ gbọ́ ìránṣẹ́ ó ní ìkìlọ̀ áá ẹ̀mí mímọ́. ṣé ẹ rí nígbà tí ẹ bá bí ọmọ náà ìyá ẹ má ṣe lóge o hmm. ẹ má ṣe lóge à ń lu tí fọmọ à ń kún ọmọ láti ké à ń kọ́ ọmọ ní tìró ẹ má dán wò hmm. ẹ má dán wò ẹ má dán wò ẹ má dán wò àfìgbà tó wọn náà bá dàgbà tó wà ń wù láti ṣoge ìyá gbọ́ o ìgbé ni fún ẹni tí a kò fìràn tó ń jẹ́ iṣẹ́ àá eré àtàkùn mi ìtàkùn mi ìránṣẹ́ ah! hmm? ṣé ẹni tí ẹ bá bí ọmọ náà tán ẹ lọ sílé ìjọsìn tí ẹ bá lọ ẹni kí wọ́n ṣe iṣẹ́ ìpínyà fọmọ yìí hmm. kọ́nà wọn ọmọ náà máa dá yín láàmú kó má dán ọmọ tí ń gbé bí tí ń gbọ̀hún tí wọ́n ń gbé tàjú kó máa gbélé lọ. Hmm. ẹ wo kí ló kù. ẹ tún gbọ́ mi ẹ gbọ́ mi ṣé ara wọn tẹ̀ ń yìí ẹ jẹ́ kó mọ ọlọ́run Mm. mo ti gbọ́ ẹ ṣe. ó ní ṣe mí lọ́mọ rere bí Samuel ọmọ tó gbọ́ràn tó ní tẹríba má jẹ́ kọ́mọ náà jìnnà sílé Ọlọ́run ah! a sì mú mi rí pọ́mọ ènìyàn kọ́ sí ikú bíbélì ni pé mo dá ìyè mo dá ikú ọwọ́ hmm. rẹ ló kù sí láti mú kan nínú méjèèjì àmọ́ ìbá da ìbá sọ̀ kí àwọn ènìyàn kò gbọ́ràn ẹkún rèé bí àwọn ènìyàn bá kan etí ikú. lẹ́yìn eléyìí mo ní a tún rí i pé ẹ gbé ìgbésẹ̀ kan láti lọ sí ọ̀dà wa láwo láti ṣe ìpínyà fún ọmọ yìí òun àti ọkọ ọ̀run ẹ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. ẹ bọ́sọ̀ ṣe mọ̀ pé. ogogogo la gbóhùn agogo dùgbẹ̀dùgbẹ̀ dùgbẹ̀dùgbẹ̀ la gbóhùn akèrègbè ọ̀tọ̀ntọ̀tọ̀ ọ̀rọ̀rọ̀rọ̀ pàkátà pàkátà báyìí ni bàtà ké ẹ̀yìn ẹ̀yìn tó láyé o gbogbo májẹ̀mú o èyí tó wà láàrin tara olúwa ọmọ àdùkẹ́ àti ìwọ tó bá ṣe ìpínhùn mo sí ọmọ òun kílẹ̀kùn tì kó ní kèrè ayé ṣèkèrè mọ́ ọ. àdùkẹ́ o àdùkẹ́ o kú oríire àdùkẹ́ o kú oríire lẹ́ẹ̀kan sí sórí níbi tá a báṣẹ́ dé yìí ni wọ́n ń pè ní òfin pin ìyẹn ni pé ó ti pin ah, ìkìlọ̀ kéékèèké kan ló kàn rọ̀ mọ́. ó yá kí lè rí jáde. ṣé orí n tó sọ pé ẹ alàgbà yẹn sọ fọ́ngbà náà lọ òtítọ́ ọ̀rọ̀ ni ìkìlọ̀ ọ̀hún ráńpẹ́ tí mo kàn sọ ni pé o gbọ́dọ̀ gbìyànjú àti ṣoge fọmọ tá à ń sọ yìí àfi tó bá dẹni oge o. ṣé kò jù bẹ́ẹ̀ lọ. kò jù bẹ́ẹ̀ lọ. o ṣeun ifá okú àgbà lẹ́nu. lẹ́yìn ìyún ká máa jó tó bá gbọ́ jàgín ní yòdó jàgín ní yòdó jàgín ní yòdó orin ayọ̀ ni. Ah, o ṣe ifá o o ṣe o ifá. ẹ ṣeun o ẹ̀yin tó láyé mo kí yín ẹ ṣe o bó ṣe jẹ́ pé kógókógó báyìí là gbóhùn agogo tó jẹ́ dùgbẹ̀dùgbẹ̀ là gbóhùn akèrègbè mo dúpẹ́ tẹ́ gbẹnu mi ṣàṣẹ o ẹ̀yin tó lè ayé. àwọn máa sọ tiwọn ni ọkọ mi wo nǹkan kan ò lè ṣe ìyá ẹ̀ ń ṣe dẹ̀zà kó má wàá máa ṣerun tó máa máa fàì ṣé bí mo yẹ máa ń ṣe é nìyẹn náà ṣé kò wúwo náà nàbọ̀ rí kó máa fi tẹ̀ dáadáa kọ́kọ́ ò lè ṣe é mo yẹ bọ́lọ̀ ọ̀hún sọ̀rọ̀ kọ́kọ́ ò ṣe é lórúkọ Jésù. ìkìlọ̀ tí wọ́n fún yín bẹ̀ ìyẹn tó tẹ̀lé. ṣẹ́rí kí n ṣẹjọ́ mi èmi wò pé ó ti dàgbà ó ti tójú bọ gbogbo nǹkan tó bá wù tó bá fẹ́ ṣe fún rẹ̀ ló lè ṣe nǹkan tí èmi ti ẹ̀ fọkàn sí gbogbo wàhálà tó tó yìí àbí. ẹ bá ti má ṣe bẹ́ẹ̀ ẹ bá ti má ṣe bẹ́ẹ̀ ìgbà tó ti sọ fún yín àṣẹ tí wọ́n sọ fún yẹn ló yẹ kẹ́ tẹ̀lé. ah pastor, ẹ jọ̀ọ́ tó lọ lọ́run ẹ ràn wá lọ́wọ́ kí ni nǹkan tí a máa ṣe ìgbésẹ̀ wo la máa gbé ẹ ṣàánú wa. nǹkan tí a máa ṣe wà. ẹ ṣeun. ìwẹ̀ odò ni a máa wẹ̀ fún a wàá pe àwọn àgbà méje a gbàdúrà kíkọkíkọ fún pẹ̀lú àwẹ̀ nítorí kò sí tí ọlọ́run ò lè ṣe àmọ́ àṣeyí tó wù ni mo dẹ̀ mọ̀ dájú pé ọlọ́run máa gbọ́ àdúrà wa ẹ jẹ́ kí a gbàdúrà rẹ̀ pọ̀ sí i. Motolani ni. Ilé mo wà lápẹ́ tó bẹ̀. Ẹ má bínú ìfẹ́ mi, inú mi dùn ni. One million ni mo bẹ̀rẹ̀, one point five lẹ́sìn sí mi. Ẹ dẹ̀wọ̀n pé inú ẹni pé kí n dùn kéèyàn pa mọ́ra. Ó ní mo ṣe ní kí n pè yín kí n dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ má bínú. Ìjọba ti gbà ẹ̀yìn ló important ẹ̀yìn kí ló tún ṣẹlẹ̀ what na ẹ̀yìn kí ni. More blessings ìfẹ́ mi. Amen amen. Ẹ ṣe jẹ́ ká pàdé láàrin náà kí n lè fi gbogbo ara ṣọpẹ́ fún yín. ní tẹ́sán bye bye. Malaye. Ah, ok ok eh, eh, mo ń bọ̀. kíni ò jìnnà jù. bọ́lọ́dà. kọ́ kọ́kọ́ wọlé ni láti sáré lọ ṣe nǹkan kan lọ́fíìsì. Mm-hmm. Eh, yes very very important thing kí n fìlà kí n máa lọ. kọ́ lè fara ṣọpẹ́ fún yàrá. Ah, fara mm. ṣọpẹ́. Mm. kọ́ lè fara ṣọpẹ́ tó náà ti ń dúró dè yín ní arena kọ́ lè fara ṣọpẹ́ fún yàrá. wọ́n ṣáà ti bẹ̀rẹ̀ one million naira ó dẹ̀ ti sẹ́ndì one point five èyí náà bad ó wà òkè but èmi náà wá nídi one point five mo ní àwọn kankan tí mo fẹ́ sort déédéé lọ́lọ́ bẹ̀rẹ̀ fún and um, mo kàn fẹ́ sọ jọ ń torí ọlọ́run jọ ń torí ọlọ́run má lọ kókòkókò wá bá mi nílé o jọ mo fi ọlọ́run bẹ́ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. ẹ tètè máa lọ sáré náà wọ́n dúró dè yìí. ọlọ́run dá ènìyàn ènìyàn dá owó owó ya ènìyàn ní wèrè. kó sì kúrò ní báyìí. a ẹ ó gbé bájọ lẹ kí ni plan a kí ni plan b kí ni plan c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 bí o. sẹ́yìn mọ̀ ń páyé gbámú sàn ni kò ṣeé dúró wò. ayé lówó mọ wọn ò kí ń ná náírà lájùlé ọ̀run tèmi ọ̀wọ́n. àgùntàṣọ lomi. mo fẹ́ bá ẹ dalẹ̀ mo fẹ́ bá ẹ kalẹ̀ ṣò máa bá mi talẹ̀. mo máa bá ẹ dalẹ̀ mo máa bá ẹ kalẹ̀ mo máa bá ẹ talẹ̀. eyín ẹnu rẹ ìrìn ẹsẹ̀ rẹ nífẹ̀ẹ́ ayọ̀ mi. Me and you together no matter kind of weather. I promise you sweetness of love, darling. Me and you together, no matter kind of weather. I promise you sweetness of love, darling. It ain't without so easy conflict, oh. A woman without so is nothing to me. I just want to be anywhere you are. King by